oṣù kẹta rèé tí ndlea ti ń wá àwọn ògbólógbòó oníṣòwò egbòogi olóró tọ́wọ́ bà yìí lẹ́yìn oṣù méjì táwọn ẹ̀ṣọ́ ndlea ti ń wá àwọn afurasí ọ̀daràn mẹ́ta kan tó jẹ́ pé ògbólógbòó hánrán ni wọ́n nínú okòwò egbòogi olóró ṣíṣe ọwọ́ òfin ti tẹ̀ wọ́n lọ́jọ́ kọkàndínlógún oṣù kẹrin ọdún 2024 yìí àwọn mẹ́tẹ̀ẹ̀ta sì ti ń ṣẹ́jú pàkó lákàtà àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ níbi tí wọ́n ti ń ṣàlàyé ẹnu wọn báyìí orúkọ àwọn afurasí náà ni Onyinyechi Irene Igbokwuputa abilékọ ni ibùba kan tó forí pamọ́ sí nílùú Èkó ni wọ́n ti fín in jáde bí òkété tí wọ́n sì mú un bẹ́ẹ̀ lọ́wọ́ tún tẹ ẹnì kejì ọ̀gbẹ́ni Osita Emmanuel Obinna Èkó ni wọ́n ti mú òun náà àmọ́ ní ti ẹnì kẹta wọn Franklin Uzochukwu òun ti sá lọ sílùú Ọ̀ká nípínlẹ̀ Anambra ibẹ̀ sì lọ́wọ́ ti tẹ̀ ẹ́ olùdarí ètò ìròyìn fún àjọ tó ń gbógun ti okòòwò àti ìlò egbòogi olóró nílẹ̀ wa National Drug Law Enforcement Agency NDLEA ọ̀gbẹ́ni Fẹ́mi Babáfẹ́mi sọ nínú àtẹ̀jáde ọlọ́sọ̀ọ̀sẹ̀ kan tó fi ṣọwọ́ sórí ìkànnì Aláròyé lọ́jọ́ àìkú Sunday ọjọ́ kọkànlélógún oṣù kẹrin yìí pé látìgbà táwọn ti rí òbítíbitì egbòogi olóró tí wọ́n ń pè ní heroin tí àròpọ̀ rẹ̀ tẹ̀wọ̀n tó kìlógíráàmù méjìléláàádọ́ta fifty one point nine zero kg gbà lọ́wọ́ àwọn kọ̀lọ̀rọ̀ sí ẹ̀dá kan lọ́jọ́ kẹwàá oṣù kejì ọdún yìí lásìkò tí wọ́n fẹ́ẹ́ gbé kinní náà sọdá sókè òkun làwọn ti bẹ̀rẹ̀ ìwádìí ìjìnlẹ̀ nípa okòwò burúkú tí wọ́n ń ṣe táwọn sì ti ń wá àwọn afurasí tọ́wọ́ ṣẹ̀ṣẹ̀ bà torí níṣe ni wọ́n sá lọ ráú nígbà náà babafẹ́mi ní káàkiri àwọn orílẹ̀-èdè àgbáyé bíi south africa mozambique europe àti amẹ́ríkà títí kan nàìjíríà wa làwọn afurasí arúfin yìí ti ní ikọ̀ tó ń ṣiṣẹ́ pẹ̀lú wọn láti ṣe àtàrétàrè àwọn egbòogi tíjọba ti fòfin de ọ̀hún wọ́n ní ààyè kan tí wọ́n ti ń yẹ àwọn ẹrù wò ní pápákọ̀ òfurufú Muritala Muhammed International Airport èyí tó wà nílùú Ìkẹjà nípínlẹ̀ Èkó ìyẹn Sako Import Shed làṣírí egbòogi olóró rẹpẹtẹ tí wọ́n kó wọ̀lú èyí tí wọ́n dọ́gbọ́n fi pamọ́ sínú àwọn ẹ̀rọ tí wọ́n fi ń gé irin two three zero zero watt metal cutting machine ti tú táwọn sì ti ń wá wọn. NDLEA ní àwọn ti gba àṣẹ ilé-ẹjọ́ láti gbẹ́sẹ̀ lé àwọn dúkìá bíi ilé mọ́tò àtàwọn nǹkan mèremère tí wọ́n bá fìdí rẹ̀ múlẹ̀ pé ó jẹ́ ti àwọn afurasí wọ̀nyí tàbí tó jẹ́ owó tí wọ́n pa nídìí okòòwò tí kò bófin mu yìí ni wọ́n fi rà á babafẹ́mi ní ní báyìí tọ́wọ́ ti tẹ àwọn tó sá lọ yìí àwọn máa parí ìwádìí àwọn ní kóyákóyá táwọn yóò sì tètè taari wọn síwájú adájọ́ kí wọ́n lè lọ gbọ́ ohun tíwèé òfin ilé wa sọ nípa ẹni tó bá ń ṣòwò tíjọba ò fọwọ́ sí fún wọn. faith adébọlá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn aláròye online tv.